والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته حديث الآية gẹ́gẹ́ bó ti ṣe tọ́ nínú òfin ṣẹ̀ríyà kẹ́ni tí kí ọpọlọ rẹ̀ ó di pé kò ṣiṣẹ́ mọ́ láàrin kan ọ̀tọ̀ kó tó dìgbà náà irú olúwa rẹ̀ kó pasọ̀ láti pọ̀ kí gẹ́gẹ́ bí al àti Asr gẹ́gẹ́ bí Maghrib àti Isha àìsàn pé bẹ́ẹ̀ gẹ́lẹ́ ńlọrọ́ rí o tó bá sì pé aláàárẹ̀ yẹn wọ́n fẹ́ ṣe operation fún mi láyé òní operation yẹn. Yeah wọ́n sọ pé táwọn bá ti bẹ̀rẹ̀ láti aago kan yóò fẹ́ gba àwọn tó aago mẹ́fà kó tó di pa àwọn parí bàtà àwọn bá parí operation yẹn ó sì tún lè tó wákàtí mẹ́ta mẹ́rin tí aláàárẹ̀ yẹn tí òbí jẹ́ pọ́ wà kọ́ mọ́bi tó ń wà kó tó di wípé làákà yọ sí lára padà nítorí pé yọ ọmọ sí lọ a sọ pé ńgbà tó ti jẹ́ pé aago kan tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ní suppression fún yẹn àkókò sọ̀látò gbóhùrù ti tó kò gbóró látàrí ìbẹ̀rù pé nígbà tó má bẹ̀rẹ̀ sí ní suppression fún òní máa bi tó ń wà mọ́ kó ṣe sọ̀látò gbóhùrù àti asri papọ̀ kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe operation pàápàá jùlọ tó bá ṣẹlẹ̀ yìí pé aago kan kù ṣẹ́jú mẹ́wàá ó kù ṣẹ́jú mẹ́tàlá nǹkan kan lákòókò dóhùr wálé ó ṣàlùwàlá kó ṣe dóhùr àti asùrì papọ̀ kó tó di pé wọ́n ṣe iṣẹ́ abẹ yẹn fún bẹ́ẹ̀ ni kò burú lábẹ́ òfin ṣẹ̀ríyà kí àwọn olùtọ́jú aláàrẹ̀ àwọn oníṣẹ́ abẹ tí ó ṣiṣẹ́ abẹ fún un àwọn náà lè tutori eléyìí káwọn náà pa sọlátù bọ́hùr àti asiri bẹ́ẹ̀ náà gan ìnìdájọ́ rí o tó bá ṣe pé àkókò tí wọ́n fẹ́ ṣiṣẹ́ abẹ fún àkókò ni wọ́n sì ní dáhùn bá kó ma ṣe abẹ lè gba wákàtí mẹ́wàá sí wàhálà kó ṣe magreb papọ̀ lákòókò Maghrib ṣùgbọ́n ẹ kíyèsí o ńṣe ńlá kàṣọ yìí pé àǹfààní ń bẹ fún láti paṣọ láti pọ̀ ṣùgbọ́n kò sáàyè fún ọ láti dín òǹkà sọ láti kù rákà mẹ́rin náà ni ó ṣe yóò tún ṣe mẹ́rin lẹ́yìn rẹ̀ tó bá jẹ́ dóhùr wàlàásù mẹ́ta yóò ṣe mẹ́rin lẹ́yìn rẹ̀ tó bá jẹ́ magrib wàlàíṣà eléyìí báyìí wa eléyìí jẹ́ ìdẹ́kùn lábẹ́ òfin ṣẹ̀ríyà eléyìí tó bá sábẹ́ òfin al-mashaqqatu tajlibu at-taysir gbogbo tó bá ṣòro ó máa ń bí ìdẹ́kùn ní lábẹ́ òfin ọlọ́wọ́n bá wọ̀ wa kadhalika jam'uhu li'illatin bihi fayakunu dhalika arfaqa bihi bẹ́ẹ̀ náà ni ó tún tọ́ kí ẹni tí ń sa rẹ̀ kó tó pa àwọn sọ̀làwátì yìí kó pa àwọn pọ̀ sí i lákòókò tà lákòókò tó bá sì pé àárẹ̀ ti ń yọ lẹ́nu ó pọ̀ ìrora yìí ọ̀gá òní rọrùn fún pé kó ṣe sọ̀láàtì alákòókò lákòókò rẹ̀ ó tún máa retí àkókò ẹlẹ́ẹ̀kejì á ní kò gbóró kó pa méjèèjì pọ̀ bóyá lákòókò alákòókò àbí kọ́ pa méjèèjì pọ̀ bóyá ní àkókò ẹlẹ́ẹ̀kejì nítorí pé al-mashaqqatu tajlibu at-taysir wáyé o níṣẹ́ ni àwọn fuqaha ni wọ́n fi àyè sílẹ̀ fún èèyàn láti pa sọ̀láàtì pọ̀ látàrí àárẹ̀ dọ̀ǹtì wípé àwọn àdéhìí tó wá wọ́n tọ́ka sí pípa sọ̀láàtì pọ̀ nítorí òjò nítorí ìbẹ̀rù ṣùgbọ́n o àárẹ̀ àràdé ti tó sọ yìí kí wọ́n paṣọ láti pọ̀ nítorí àárẹ̀ àmọ́ àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríyà wọ́n ní àdéhìí kan tó wá láti ọ̀dọ̀ Ibn Abbas radiyallahu anhuma nípa apá nàbì sallallahu alayhi sallam ó paṣọ láti dhuhr àti asr ọ̀pápọ̀ maghrib àti ìṣá ọ̀pápọ̀ ọ̀pá alákọ̀ọ́kọ́ pọ̀ lákòókò adóhor ọ̀pá ẹlẹ́kejì pọ̀ lákòókò maghrib láì jẹ́ kójú rọ̀ láì kò sì síbẹ̀rù kò sójò kò síbẹ̀rù àwọn olùmọ́ni àsìkò ààrẹ lọ́fà tó eléyìí abẹ́ rẹ̀ ńlọrọ nípa pálá rẹ̀ ó lè pa sọ̀láàtì pọ̀ ni wọ́n ti mú wọ́n nítorí pé kò sódò kò sáàrẹ̀ kò túmọ̀ sí pé kò sídìíwọ́ mi yàtọ̀ sí ìtọ̀sọ̀ kò túmọ̀ sí pé kò sídìíwọ́ mi yàtọ̀ sí ìtọ̀sọ̀ tó eléyìí túmọ̀ sí pé lábẹ́ ìdíwọ́ tá a lè tì torí rẹ̀ sọ fún yàn pé kó pa sọ̀láàtì méjì pọ̀ kí lákòókò ọ̀kan nínú méjèèjì òun náà nìkéni àárẹ̀ wọlfitru fi sẹfẹri rọksa kásá ìgbàwẹ̀ nígbà tá a bá dálẹ̀ tá a wà lórí ìrìn àjò nínú oṣù Ramadan inú dẹ̀kun ni o eléyìí tí sẹ̀rí àṣẹ fún wa inna Allaha yuhibbu an tu'ta rukhsahu kama yuhibbu an tu'ta azaimahu ọlọ́run bá nífẹ̀ẹ́ sí pé gbogbo àwọn nǹkan tó ń bá ṣe nídẹ̀kùn fún wa ká ṣe ká máa jàǹfààní rẹ̀ inna Allaha yuhibbu an tu'ta rukhasuhu kama yuhibbu an tu'ta azaimuhu gẹ́gẹ́ bó ti ṣe fẹ́ pé nǹkan tó wọ́n bá ṣe dẹ̀kùn fún wa nípa rẹ̀ ká ṣe bó ti ṣe léwu ká ṣe ètò bá ṣe dẹ̀kùn fún wa náà bó ti ṣe rọrùn ká ṣe. eléyìí ó túmọ̀ sí pé tó bá wà lórí ìrìn àjò ṣẹ̀ríyà ọgbà fún ọ pé kọ́ ọmọ gbààwẹ̀ àmọ́ wa an tasumu khairul lakum kẹ́ ẹ gbààwẹ̀ ló lóore jù fún yín o kẹ́ ẹ gbààwẹ̀ ló lóore jù fún yín ṣùgbọ́n tí a bá gbààwẹ̀ àṣẹ lọ́hùn làkín ẹni tí kò gbààwẹ̀ nínú oṣù Ramadan látàrí kó rìnrìn àjò yẹn kí lọ́ràn yẹn lórí rẹ̀ yóò padà lẹ́yìn oṣù Ramadan yóò san padà lẹ́yìn oṣù Ramadan wal iqsaru fihi wajib wọ́n ní téèyàn bá sì wà lórí ìrìn àjò téèyàn bá wà lórí ìrìn àjò téèyàn sì kọ́sọ̀ wọ́n lọ sí rákà mẹ́rin mẹ́rin méjì méjì ọ̀ràn yẹn ni ṣùgbọ́n ọ̀ràn yẹn yẹn kì í ti kọ́ ọ̀ràn yẹn tó o bá ṣe ọ̀sẹ̀ lọ́wọ́ أي واجب وجوب السنن واجب وجوب السنن سنة مؤكدة سنة تلاقبرة إذا قرنا سنة تلاقبرة يعني كيكو جانفاني رخصة في السفر سنة مؤكدة بمعنى تباسي كيكو توالولين يا دنيا kàkà kó máa ṣe kọ́sùn àwọn à ń pè sọ́láàtì sọ́láàtì yẹn tó bá ṣe dáadáa yóò jẹ́ àtẹ́wọ́gbà àpọ̀ lálàáfíà lákìn òdùnrà rẹ ní àǹfààní ìdẹ̀kùn tọ́lọ̀ ọba ṣe fún ọ nítorí òṣìṣẹ́ wọn dá o aláìdáa ni ọ aláìdáa ni ọ nítorí pé súnà tó lágbára ní ká ṣe kọ́sù nígbà tá a bá wà ní orí ìrìn àjò. wa rak'ata al-fajri. minar raghaib àmọ́ ìsàkéèsì ọwà lórí ìrìn àjò kò túmọ̀ sí kíkọ́ àlọ́ gan kọ̀ọ̀gan sí yàrá tí wọ́n sọ sí àbí lóòtẹ́ẹ̀lì tó wà wọ́n máa ń sọ hayya ala salat kọ̀ọ̀gan kábẹ̀ hayya ala salat tadhhab ila al masjid torí pé antal munada ìwọ ni wọ́n ń pè kí ló dé tẹ́lẹ̀ náà sọ pé ayọ̀ alladhina amanu istajibu lillahi wa lirrasul idha da'akum lima yuhyikum ẹ̀dá ọlọ́run lóhùn ẹ̀dá anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam lóhùn ní ìgbà tó bá pè yín wá sí den tí ó yé yín wọ́n sì ń pè ọ́ pé hayya ala salat hayya ala falah falimadha la tujib nílòdì tó dáhùn. ana musafir anta musafir laysa ma'na dhalika alla tadhhaba ila al-masjid túmọ̀ sí kọ́ máa lọ mọ́sálásí ńgbà tó ń pọ̀ wà lórí ìrìn àjò yìí. bákan méjì ní tó bá dé mọ́sálásí wọ́n ní kó ṣe imam ọ̀rọ̀ àǹfààní àti ṣe kọ́sù wọn àgbà kó ṣe lè máàmù kò sí wàhálà tó sẹ́yìn máàmù irú sọ̀láàtì tí máàmù bá ń ṣe lọ́ọ̀bà sí ọlọ́run rà níyàn rẹ̀ fẹlẹ́ ìjẹ́bù ti ṣe jẹ́ àmì tó bá pé ẹ̀yin tẹ́ rìn àjọ ẹ̀ pọ̀ ẹ̀sẹ̀ jẹ́mù níbi tẹ́ wà ẹ̀sẹ̀ sọ̀láàtì ń jẹ́mù níbi tẹ́ wà ọ̀dà warakata alfajiri mina ragaib ẹ̀rí raka méjì eléyìí tá a máa ń ṣe ṣáájú sọláàtì alfajir raka méjì tá a máa ń ṣe ṣáájú sọláàtì alfajir ọ̀n bẹ nínú àwọn súnnà tí wọ́n sọ wá lójú kòkòrò pé ká máa mójútó àti pé Aisha radiyallahu anha ó lòun ò rí náfìlà kan tí kìí sọ ọ̀ràn àyàn táwọn bí máa mójútó tí èsì pàtì níjọ́ kan bíi rakata alifajr anabi máa tẹ pẹlẹmà kìí pàtì rakata alifajr nínú hadith khayrun min ad-dunya wa ma fiha raka méjèèjì yẹn ó lóore ayé àti gbogbo tí ń lé ayé lọ sọ̀rọ̀ pé wòye ṣe ọmọ rush wọ mọ́ṣáláṣí ojoojúmọ́ ni kí lè máa mọ ọmọ rúkú tí ọmọ àti ti parí àṣùbà ọparí nù ó yẹ kó rakata alifajiri ó ti bómi lọ ó bá di lọ́la àmà ṣe ọ̀lànà nafsa shayi a'udhu billahi minash shaitani rajim wọ́n sọ pé khayrun minad dunya wa ma fiha ó yín mú ó ní khayrun minad dunya wa ma fiha sóòní tí èso abẹ́rẹ́ nìkan ẹni xẹ́rù ẹ̀dínlẹ̀ torí pọ̀ owó ló ń mà cash èsè mọ́tò èsè lé èsè owó wọn xẹ́rù mílẹ̀ dúnìá àwọn agbá bẹ́ẹ̀ gbàànà bí ṣe sọ náà xẹ́rù mílẹ̀ dúnìá wọ́n máa fi hà torí ẹ̀ làwọn ṣe mójútó agbọ́dọ̀ rí pa àmójútó àwọn nǹkan wọ̀nyẹn nítorí pé ara wa kò rán ná ni wà o ara wọ̀ ọ̀ràn náà àfi ká máa sẹ́nà bá a sì rọ́nà là tá a ra àlùjánnà wọ̀ lọ́la al-qiyama àwọn nǹkan ráńpẹ́ ráńpẹ́ ráńpẹ́ téèyàn fojú dìhun àwọn náà ni ó sì sábà bí téèyàn fi rọ́nà lọ ẹni tó bá mójútó àtàrà rẹ̀ ní túnṣe ẹni tó bá sì fi ń ráre kò bá tẹnì kankan jẹ́ o àforí ara rẹ̀ ó sì dáa púpọ̀ wípé tá à ń bá ti lọ sí mọ́ṣáláṣí lásùbà kájẹ ẹni tó ti kọ́kọ́ ṣe rak'ata alifajiri wa ń lé ká tó lọ mọ́ṣáláṣí as-salatu khayrun minan nawm alifajiri ti yọ wọn ti pèpè fún as-salat wàá dìde láti ṣe rak'ata alifajiri nílé rẹ̀ tó ń bá ń ti ń parí rak'ata alifajiri mọ̀rìlẹ̀ mọ́ṣáláṣí hàdà tó bá ṣe pé ilé rẹ̀ ò jìnnà púpọ̀ sí mọ́ṣáláṣí àwọn tó bá jìnnà púpọ̀ sí mọ́ṣáláṣí lọ́nà tó so kótó ọba dán bẹ́ẹ̀ wò o lè má bá sọ̀látul fajr tètè máa bọ̀ wá sí mọ́ṣáláṣí tá al-fajr rí bá ti yọ ṣe rak'ata al nínú mọ́ṣáláṣí kó lè bá aláǹfààní àti bá sọ̀láàtì tọ́jú ọ̀ràn yẹn lẹ́yìn imam. wa qila mina sunan ọ̀rọ̀ kan tún lọ́dọ̀ màlìkì yìí àtúwọ́n ní kì í ṣe nínú súnà tá a ṣe ní lójú kòkòrò ká máa ṣe yẹn ni pé súnà tó ní agbára gidigidi wọn nínú àwọn súnà lásán náà ni tó yẹ pé tọ rárá ọkọ lásán o lásán máa o khayrun mina dunya wa ma fiha wa qila nínú sharia tó bá ti kọ́kọ́ sọ̀rọ̀ kan tó wá wá lẹ́yìn rẹ̀ gán ni wa qila bi sighati at-tamrid àmì ní lórí pọ́rọ̀ kejì yìí lẹ́ẹ̀ o. ẹ sọ pé wajaa qawlun akharu da'ifun wajaa fi qawlin akhar da'if annahu àbí anaha sanna. qawlun da'if ni wọn qila kìí qala qila ó túmọ̀ sí pé wọn tún àwọn kan tún sọ pé ọlẹ wa salatu duha nafila. sọláàtò dọ́ha nínú àwọn àṣelọ́lá sẹ́ni o àlékún sọláàtì ni o eré ìtọ́jú ká máa mójútó kọ̀ wọnú fáìlì ẹlòmíì rí sọláàtò dọ́ha ká mójútó ọ pàtàkì àkókò dọ́ha onáà ni lẹ́yìn tóòrùn bá ti yọ tó a gbéra sókè díẹ̀ báyìí ká pé bíi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lẹ́yìn ìgbà tóòrùn yọ. ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lẹ́yìn ìgbà tó oòrùn ti kọ́kọ́ yọ lónìí àkókò dọ́hà ti bẹ̀rẹ̀ ètò túmọ̀ sí pé tó jáde lọ síbi iṣẹ́ rẹ̀ o lè ṣe sọ̀látù dọ́hà níṣẹ́ tí wọ́n sọ fún ẹ yọ ní aago méje méje lóòrùn yọ a pé méje bá tún èèyàn lè ṣe sọ̀látù dúhà so wọ́n sọ pé aago méje ó kù ṣẹ́jú mẹ́rìndínlọ́gbọ̀n aago méje ó kù ṣẹ́jú mẹ́rìndínlọ́gbọ̀n lòrùn yọ tóòrùn bá yọ láago méje ó kù ṣẹ́jú mẹ́rìndínlọ́gbọ̀n ẹ fi ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kún lóde aago méje kù ìṣẹ́jú mọ́kànlá aago méje kù ìṣẹ́jú mọ́kànlá so àkókò duha ti wọlé tó bá ṣe rakata ad-duha tó bá pé méjì lọ fẹ́ ṣe ọparí nìyẹn tó bá sì jẹ́ pé ńgbà yẹn ló tún àlọ́ aláṣẹ wàá tún fà níyàn pọ̀ fẹ́ ṣe sunnatul wudu wàá fi kún tó bá jẹ́ pé ní mọ́ṣáláṣí ló tún wọ̀ ló tún fẹ́ ṣe wàá tún fà níyàn tahiyatul masjid kún rákà méjì ó wá gba ládàá sọ̀láàtì oríṣi mélòó oríṣi mẹ́ta ẹwàá nu ọlọ́n bọ́lá wọn sì sànú èèyàn báwọn sọ̀láàtì dúhà tó yá sí wù wọn a lè ṣe rákà mẹ́rin tó bá wù wá a lè ṣe rákà mẹ́fà tó bá wù wá a lè ṣe mẹ́jọ gẹ́gẹ́ bó ṣe wá nínú hadith pọ́jọ́tà nàbì Muhammad sallallahu alayhi wa tó ṣẹ́gun àwọn kèfèrí maka gba maka padà kó lọ́wọ́ wọn sọláàtù duha tánàbí sẹ́njọ́ náà jẹ́ raka mẹ́jọ tẹ́lẹ̀ la sọ pé tó kéré jù nínú raka sọláàtù duha raka méjì ni ètò ọ̀pọ̀ jù ńkọ́ raka mẹ́jọ gbogbo àwọn eléyìí ó yẹ ká ní wọn nú fáìlì wa hadithi abu dhar abu darda abu hurayra àwọn mẹ́ta yìí lọ́tọ̀ọ̀tọ̀ kálukú gbàdé tiwa nínú rẹ̀ kálukú wọn sọ pé awsani khalili bi thalath ẹni tí àwọn nífẹ̀ẹ́ sí tí ìfẹ́ rẹ̀ ti gba gbogbo ààyè nínú ọkàn wọn ìyẹn anabi Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ọ̀pọ̀ àwọn láṣẹ pẹ̀lú nǹkan mẹ́ta nínú àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ni salatu ad náfìlà ad sọ eléyìí wọn bẹ nù kàtọ́ yẹ ká mójútó bẹ́ẹ̀ náà ni nínú àwọn nàwáfíl onáni kìyàmù Ramadan náfìlàní ìyẹn sọlátù tarawih nínú àwọn náfìlàní ilé ìtọ́ yẹ kí gbogbo wa ká mójútó nítorí pé anabi Muhammad sallallahu alayhi wa sallam ó ní man Ramadan imanan wahtisaban ghufira lahu ma taqaddama min dhanbihi ẹnikẹ́ni tó bá dìde dúró ṣe sọ́lá lóru Ramadan nítorí pọ́ba àgbọ́lọ́ngbọ́ àti nítorí pé ń fẹ́ kọ́lọ̀ wọn sàn lẹ́sàn-án rẹ̀ kí sọ̀dọ̀ ẹlòmíì ló ti ń wẹ̀sàn rẹ̀ á ṣe àforíjì gbogbo ní tó ti síwájú fún nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ eléyìí tọ́ka sí pé nǹkan ńlá iná ni wọ́n mójútó nínú Ramadan tó kọjá lọ yìí láàdá ńlá ó sì ń retí rẹ lọ́dọ̀ Allah Rabbul Alamin nǹkan ńlá ni wọ́n sọnù mọ́ra rẹ lọ́wọ́ nínú Ramadan tó lọ tí ìwà mọ́sálásí kì sì tún ṣe kìyàmù lẹ́yìn nílé rẹ nínú Ramadan kanla lọ sọnù tó eléyìí nínú àwọn náfìlà tó yẹ ká mójútó ni o afaani wa fihi fadlun kabir àjùlọ ńlá ládá ńlá ń sìn bẹ fẹni tó bá ṣe o ẹni tó bá ṣe kìyàmù ramadan ládá ńlá retí rẹ̀ torí kí wa man qamahu imanan wa ihtisaban ghufira lahu ma taqaddama min dhanbihi ẹnikẹ́ni tó bá dìde ṣe sọ́láàtì nítorí pọ́ba gbọ́lọ́ngbọ́ àti nítorí pé ń wẹ̀sán rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run nìkan á ṣàforíjìn gbogbo ètò ti síwájú fún nínú ẹ̀ṣẹ̀ rẹ̀. والقيام من الليل في رمضان وغيره من النوافل المرغب فيها kama dìde sí sọláàtù lóru òru gbogbo rọmọdán ni àbí òtí ẹsí rọmọdán ọ̀nbẹ nù àwọn anáfìlà tá a ṣe ní lójú kòkòrò ká mójútó nínú Islam kí àwọn máa jí ṣe sọ láti lóru ọ̀nbẹ nínú tọ́lọ̀ fi pa wá láṣẹ pàápàá jùlọ kí ẹ máa ń sojú kòkòrò jẹ́ kígbà tó wọ́n máa dìde sí ó ṣe déédéé ìdá kan nínú mẹ́ta gbẹ̀yìn òru nígbà tó lọ́wọ́ ẹlẹ́dàá máa ń wá sí sàmàlẹ́ ayé títa ló fẹ́ pè mí kí n dá lóhùn ta ló fẹ́ tọrọ nǹkan kan kí n ta lẹni tó fẹ́ tọrọ àforíjì kí n foríjì eléyìí wọn bẹ nínú tó yẹ ká mójútó kò sóore láàárọ̀ ẹni tí kì í bá jí ṣe sọ̀láàtì lóru kódà kó so pé sọ̀láàtì wítìrì nìkan ni lọ́ọ́ máa fi sí tó yọ máa yẹ kó kù sẹ́jú márùn tá alùpàdé àrí ọ̀yọ́ lọ parí sọ láti tọ́ fẹ́ ṣe wítìrì àbí kíní kan xẹ́yìn ọ̀dà bí ètò sùn kalẹ̀ lásán tí ń retí kọ́dọ̀kọ́ mọ́tò àbí ètò ń retí sami Allahu liman hamida ní rákà kejì gbogbo nǹkan ti bọ́ ọmọ lọ tọ́wọ́ á dùn ó kí ẹsẹ̀ bí tí sọ́ọ̀bù parí sí o yóò dùn ọ́n bí tí ó tútú tí lè má mú ọtí ní rí tó máa parí sọ́láàtì yóò gọ́ wọ́n máa bá pé ló ṣe yín lójoojúmọ́ ẹ̀yin ò tètè dé mọ́sálásí rí ẹ máa ṣe ń gbá bọ́ọ̀lù òní ọ̀kọ́ tẹ́lẹ̀ yọ tẹ́lẹ̀ ń lè wo bọ́ọ̀lù wọ́n ti dá àmọ́ ńbẹ̀ àfi bíi kọ́kọ́rọ́ tí wọ́n fi ń ṣàgádágodo lẹ́kùn bẹ̀ wọ́n dá àmọ́ yàtọ̀ ṣùgbọ́n bí ẹ wá sóríire. àwọn tí wọn wọn èrí wọn mẹ èrí wọn mẹ gẹ́gẹ́ bí àwọn aráàlú kan tó ṣe pé mọ́ṣáláṣí tiwọn àwọn èèyàn lọ bẹ́ẹ̀ làwọn aráàlú yẹn máa ń ṣe àwọn èèyàn lọ mọ́ṣáláṣí mẹ wọn á ní kí ló dé tẹ èèyàn lọ sí mọ́ṣáláṣí wọn lọ dàbí ìgbà tó ṣe pé Ọlọ́run ti fọ̀nà àbáyọ àwọn táwọn àwọn òbúkátà adúgbò ẹfọlọ́gbọ́n ń lọ mọ́ṣáláṣí ńlẹ̀ yìí sá ẹ̀dùn sọ̀kọ́ alhamdulilayi ẹ̀ ń lọ <laughs> abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ mọ́ṣáláṣí ìlú nù abẹ́ ẹ̀kọ́ ni èèyàn mélòó ni wọ́n á ṣe sọ láti mẹ́ irọ́ lásán lọ́ba adijima kálukú ayọ̀ tìsàlẹ̀ àpàtì àwọn jùmọ̀ àjẹ́ ń di mùsùlùmí àwọn mùnáfíkì àdínì ṣebí islam ṣe kọ́ wa mi fala saddaqa wala salla walakin kadhaba wa tawalla wọ́n lè yẹn ṣe wá fẹ́ wà lìjánná bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀tànjẹ pẹ̀lú ẹ̀tànjẹ torí ẹ̀ ká mójútó àwọn náfìlà lóru àmọ́ kí wá sí pé tó ṣe náfìlà tó ní wá ṣùgbọ́n àwọn kálómi ó ṣe sọ láti tó rú títí oorun bá gbé lọ lójúmọ́ bẹ́ẹ̀ ni kí ló dé tàrí kìyàmù lẹ́lì bẹ́ẹ̀ kìyàmù lẹ́lì báwò ó ti torí náfìlà sọ̀rọ̀ àyàn hasara nìyẹn hasara nìyẹn ẹ̀ bàbá nílé wá tó bá mọ̀ pé kìyàmù lẹ́lì oníjọ wá mọ́ṣáláṣí pa kìyàmù lẹ́lì tì màá ṣe wítìrì tó bá ti parí ìṣáì kálukó sinmi àbí tó wàá ṣe kìyàmù lórí tó wàá gbé màtó bá wá sásùbà lọ́mọ àtògbè ládàá òkò dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bá sí ọ yóò sùn lé ọ lánìí wọn àwọn máa yẹra fún pé ṣubú kó wọn kó àwọn kó ti sùn so gbogbo òru àwọn yẹn náà wà ṣe pé gbogbo òru yóò kó yẹn náà fìlà èyí tọ́lọ̀ wọn á pé wọn ó bi léèrè lákọ̀ọ́kọ́ yóò máa forun sí khasara nu o tọ wassalatu ala mawtal muslimina fariida kásì sọláàt sókù mùsùlùmí lára ọ̀ràn èèyàn ni o túláàsì ni o kèsì nàmbà fẹ́ o nàmbà túláàsì ni gbogbo mùsùlùmí tó bá kú á sì sọláàt sí lára a gbọ́dọ̀ lọ gbé mùsùlùmí sin láì jẹ́ pé àṣẹsọ láti sí lára tọ́ wájẹ́ bólà ló pa wájẹ́ eight wájẹ́ anything ọ̀ràn yẹn ní ká ṣe sọ láti sí lára àwọn á lè fi distance sílẹ̀ tí ó pọ̀ síbi tó ya gbókù rẹ̀ sí síbi táwọn ò dúró torí kejì kó a sọ pé ẹ inni tawakkaltu ala Allah ọmọ bọ́lúwa dúró sá pé kò sí tó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni Islam náà sọ púpọ̀ ọ̀sá fún adẹ́tẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe máa sá fún kìnìún àbí òye wa ẹni tó ṣeé ṣe kọ́ràn ẹ máa jìnnà sí i tó ń ti pé kò lè dáràn kò lè dá múyàn ṣùgbọ́n ẹ máa jìnnà sí i òfin ṣẹ̀rí àsọ báyìí á ṣe sọláàtì sí lára yahmiluha man qama biha táwọn kan nínú àwọn mùsùlùmí bá ti lè ṣe sọláàtì yẹn sí lára kò sẹ́sẹ̀ lórí àwọn ẹni tí ò kópa ń bẹ̀ ọ̀ràn yẹn ni lórí àlùmọ̀ lápapọ̀ ṣùgbọ́n táwọn èèyàn kan bá ti ṣe èèyàn méjì mẹ́ta mẹ́rin èèyàn pípọ̀ ló ṣe é sẹ́wọ́n pé gbogbo ò lè ṣe sọláàtì sókù tó kú lára táwọn kan bá ti ṣe ìjọ́ràn yẹn rẹ̀ ti kúrò lórí àwọn èèyàn yòókù pọ̀ sẹ́lọ̀n eléyìí tó túmọ̀ sí pé téèyàn kan máa kú kìí ṣe dandan kí gbogbo èèyàn lọ kópa níbi sọlátìlì jànáza sí lára ṣùgbọ́n ẹni tó bá kópa níbi sọlátìlì jànáza sí lára ń tó dáa ló ṣe o nítorí pé yóò gba aládá ńlá kàtá náà fi pè nìkéni qirot qirot yẹn nínú hadith anábìrin mithlul jabali làdí ó dàbí àpáta ńlá ni nínú riwaya kan ó dàbí òkè Uhud eléyìí túmọ̀ sí pé ẹni tó bá kópa nù sọ̀látìl janaza ládàá ńlá ni ẹni tó bá tún wá tẹ̀ lókùn títí débi tí wọ́n ti sin yóò tún gba kírọ́ọ̀tù bẹ́ẹ̀ kírọ́ọ̀tù rẹ̀ di mélòó ó di kírọ́ọ̀tàyìnì ó di ládàá méjì ládàá ńlá méjì ṣé léyìí lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn mójútó wọ́n èèyàn mójútó ṣíṣe sọ láti sókù lára o kọ́dà tó kú mi bá kú wọ́n tún fẹ́ lọ́ọ́ jáde ká sọ sọ̀látùl jánásà sí lára wọ́n lè táwọn retí oníjọ́ kẹta òkú níjọ́ kẹjọ òkú ogójì ọjọ́ òkú èyí táwọn hajjil akbar eléyìí làwọn kàkún kálukọ́ wa yọjú ìyẹn ni pé oríṣiríṣi ọbẹ̀ níjọ́ kú erin ọ̀tọ̀ọ̀tọ̀ ètè níjọ́ sàrà. eléyìí làwọn èèyàn péjọ fún èyí tí wọn ń gba aládá ń bẹ ẹ ní rí yẹn ń bẹ tààrà ẹ ní rí yẹn ń bẹ tààrà ó tún lójú òkú tílẹ̀ mẹ́wọ̀n àdúgbò lè lọ́ọ́ bá wọn ṣe sọ láti sí lára káàsẹ̀ tí sọ lè má mú lù tọ́lá àwọn ọ̀kẹ́ tó kú tó ẹgbẹ́ inú àwọn ayọ́ àdáǹsì ni sá ẹ wọ́n lọ́ọ́ ṣe sọ láti ọ̀nà wá pé ibi tí nǹkan ó ti jábọ́ ní nǹkan tó kì í so ẹ rí i pé àwọn ẹni tí wọ́n lọ ọbẹ̀ àwọn náà ó kì í la ilaha illallah wọ́n á ti wá sọ gbogbo ẹ̀ di ọ̀nà oúnjẹ kí ló kù táwọn èèyàn ń ṣe nítorí ọlọ́mọ ọlọ́nìkan lọ́mọ wàláhì ọlọ́nìkan lọ́mọ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ torí ọ̀nà àti rí ọbẹ̀ fi sì kejì búrẹ́dì náà subhanallah kẹ lọ sí sọláàt sókùlára ọ̀nbẹ nínú nǹkan tí ṣẹ̀ríyà tó pè wá lọ sí ìdí rẹ̀ jẹ́mà wa kadhalika muwaratuhum bid-dafn bẹ́ẹ̀ náà ni ká gbé òkú mùsùlùmí ká bò mọ́lẹ̀ lẹ́ni tá a sin ọ̀ràn yẹn ló náà ẹ gbọ́dọ̀ gbókù mùsùlùmí sílẹ̀ kí a gé sínú gíláàsì kí ẹ jẹ́ kó sẹ́yìn wá kókó kábẹ̀ kẹwàá pé bí ó sì máa wá ti ẹnu láéláé ẹ ní sin ẹ ń gún lábẹ́rẹ́ ní tára rẹ̀ òfin ní dìke pé kíni. tí ẹ̀ka bá ti wá wọ́n àtẹ bọ́tìnì pósí rẹ̀ ọ̀jáde síta nu gíláàsì yóò ṣe yín wá kókó pò nù o ìfinisẹ̀sìn tó tò sí ìfinisẹ̀sìn tó tò kò sí. torí di eléyìí wọ́n bo mùsùlùmí mọ́lẹ̀ wọ́n sìn èyí túmọ̀ sí pé wọ́n kì í sun òkú mùsùlùmí náà o wọn kì í sun òkú mùsùlùmí náà iná bá wò pé kí ni wọn yìí sun òkú mùsùlùmí níná thumma amatahu fa aqbara bẹ́ẹ̀ lọ́lọ́wọ́n bá ẹni ń ṣe yàrá ṣe ń yinra rẹ̀ pẹ̀lú ìdẹ̀ra tó ń ṣe fún wa pé tó ń bá pa wá òun tún gbé wa sí sàréè síbẹ̀ mọ̀ ẹ̀yàn àkọ́kọ́ tó pààyàn àkọ́kọ́ ṣebí ẹyẹ kánnakánná lọ́lọ́run rán sí èèyàn àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe kú pààyàn àkọ́kọ́ tí òun náà ń gbé òkú ẹyẹ kánnakánná míì ká tó wá fi hàn báwo ni ó sì gbẹ́lẹ̀ òun gbẹ́lẹ̀ ó sin ọmọ ìyá rẹ̀ kánnakánná iná ẹ̀ ní kọ́bílà ọ̀daràn àkọ́kọ́ tọ́pa hábílà ẹni tí wọ́n pa àbòsí àkọ́kọ́ ó wá ní ah, kí á sèmi náà tèmi náà ò lè kọ́ ṣe kánnakánná yìí báyìí fọ́ òwò àríyẹ̀sọ̀wò àtà àkìí kémi náà ṣe bẹ́ẹ̀ kí n bu ọmọ ìyá mi kí n bòkú rẹ̀ mẹ́lẹ̀. àpọ́nlé ńlá lọ́lọ́run fi léyìí ṣe fún mi yẹn pé a bá kú wọn bò wá mẹ́lẹ̀. torí tí wọn ọba máa bò wá mẹ́lẹ̀, èyí ó kórìíra jíjẹ́ yàn rẹ̀ nítorí pé ìjẹ́ ẹranko táwọn ẹranko jẹ́ ẹranko ìní òjẹ́ kí wọ́n kórìíra jíjẹ́ ẹranko wọn ní ìgbà tí àwọn ń rí òkú ẹlẹgbẹ́ wọn lẹ̀ tó ń dòkú nbete tí gbogbo ẹ̀ ń rùn àmọ́ tí wàá pọ́ mi ìyẹn ni tí èyí bá ṣe ibi tọpọlọ ti dorí kodo tó bá ṣe pé ọmọ ìyẹn ni níbi tó mi ìyẹn bá ti rí èyàn ẹgbẹ́ rẹ̀ kó kú kalẹ̀ tí wọn ò sì wọ́sẹ̀ kan tí wọn ò gbé èyàn máa kórìíra pé èyàn ló na tí ẹbí ṣe máa ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí ẹ̀mí ọmọ èèyàn sábà ní láárí kan lọ títí lórílẹ̀‐èdè ìjọba ọkàn máa wòran kẹ́ máa kú dànù ni akànfà àwọn èèyàn kan sórí àga wọ́n máa fìdí mága mọ́ ooru kìí ṣe pé nǹkan tó yẹ kí wọ́n ṣe ni wọ́n ń ṣe wàláhì ọmọ èèyàn kan kú dànù ń bì báyìí wọn ò kàyàn kún kankan bí owó tí wọ́n fẹ kó jẹ ìdí tó fi nàìjíríà ń bí láwọn ojú ọ̀nà láwọn inú ìgboro di pé mọ́tò tún tẹ̀ mọ́tò tún máa tẹ̀ wọ́n ní ẹ ẹ tètè gbé o torí àwọn mọ́tò ọmọ tẹ mọ́tò gan àwọn olórí rẹ̀ ta ni wa mọ́tò torí rẹ̀ pé tí ó ń ro pé èèyàn tí ó tẹ̀ èèyàn bí rẹ ní bá tó eléyìí túmọ̀ sí wípé Islam pọ́n wa lé púpọ̀ ó ní téèyàn bá kú kán lọ bò má lẹ̀ yéésì serú sàárè tẹ̀yìn gbẹ́ tẹ̀ yín jẹun tí sàárè làwa ń wọn kàrà gbẹ́lẹ̀ só ó sì sọ ọbẹ̀ wọ́n bá sọ ọbẹ̀ gbogbo tó fi jìn ó lè má ju ọwọ́ kan lọ wọ́n sòkú bẹ́ẹ̀ àwọn afúnmọ́lẹ̀ adápẹ̀bù eléyìí èsè sàárè sàárè kódà kó tiẹ̀ ṣe pé ṣọ́ọ̀kù náà lè fẹ́ gbẹ́ kàn fẹ́ bólẹ̀ lójú ni ẹgbẹ̀jìn torí ìtumọ̀ wọn gbé sí sàárè ìjàmá òun náà ni pé à ń wá ààbò fún ara rẹ̀ níbi àwọn ẹranko kẹ́ranko tí máa jẹran wọ́n fẹ́ ṣe pò ní wọ́n fẹ́ fi ṣe oúnjẹ wọ́n arọ arọ agbẹ́lẹ̀ súkẹ́súkẹ́ à ń tẹnra ara jẹ àgbẹ̀ tí ó jìn dáadáa tẹ́wàá lè mú adé dodo kó sì mú adó kún lọ́nà tó fi jẹ́ pé ẹnìjà bá gbé sínú sàárè yẹn bẹ̀ lábẹ́ pé ìsọ́ tó wọn ọ̀daràn tí jórí yẹn lọ gé ewé tòsítòsí náà ní kíákíá rántí mórí rẹ̀ wọn akọ gbẹlẹ gbẹlẹ gbẹlẹ gbẹlẹ kó tó débẹ̀ pẹ̀lú gbọlọ kó tó débẹ̀ wọn ti rọ ọmú so gbogbo irú àwọn nǹkan wọ̀nyẹn ká mójútó ní tíṣẹ̀rí àfikọ́ wa tọ́ wa ghusluhum sunnatun wajibah káwẹ́ òkú wọn ní sunnatun lágbára eléyìí ò ṣe déédéé ọ̀ràn yẹn ni káwé òkú tó bá kú ọ̀ràn yẹn ni gbèsè sunnatu muakkada wájib ọ̀ràn yẹn torí kọ̀ọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam tó ní igsilnaha igsilnaha bákan náà ẹni tí ó ṣubú lórí ràkúnmí rẹ̀ nígbà tí òun náà pẹ̀lú anabi lọ sí hajj النبي صلى الله عليه وسلم اغسلوه بماء وسدر وجنبوه الطيب اغسلوه اواء ارايا فتما سكك اواء كنك ارايا نينو الشريعة وكو مسلمين ارايا نينو الشريعة وكذلك طلب العلم فريضه عامة يحملها من قام بها bẹ́ẹ̀ náà ni ká wá ìmọ̀ níṣẹ́ tí lu bá wà báyìí táwùjọ bá wà báyìí gbogbo olùkọ̀ọ̀kan gbogbo olùkọ̀ọ̀kan gbogbo ìletò kọ̀ọ̀kan gbogbo ìpínlẹ̀ kọ̀ọ̀kan gbogbo orílẹ̀-èdè kọ̀ọ̀kan ọ̀ràn yẹn ní lórí gbogbo ẹni tó bá wà ń bẹ̀ pé kí wọ́n wá mà àmọ́ táwọn kan bá ti wà tó sì jẹ́ pé wọ́n ti tó láti fi máa wọn fi yé gbogbo aráàlú wọ́n ti pọ̀ tó ní ti gbogbo aráàlú ń bùkátà kò sẹ́sẹ̀ lórí gbogbo aráàlú mọ́. àmọ́ kó máa jẹ́ pé alólùmọ̀ láàrin wa ká má lẹni tó mọ̀ láàrin wa gbogbo àṣẹ lọ. eléyìí túmọ̀ sí pé àfi kí a palẹ̀mọ́ fáwọn ọmọ wa kí wọ́n múra kó lè kí wọ́n á dé ṣòkòtò wọn kọ́mọ́dì ẹ̀rí mọ́ wọn lọ́wọ́ wọn lọ́wọ́ àmà. eléyìí túmọ̀ sí wípé kùdìẹ̀kùdìẹ̀ wa ọ̀pọ̀ láwùjọ Yorùbá pàápàá nírú àwọn ìlú wa yìí báyìí wọn dààmú fún kí wọn wá àmà rárá ni wọn dààmú fún owó burúkú yìí náà sani kálukú wa ẹ wá wo bá ń ṣe ń sẹlọ̀ lójoojúmọ́ báyìí nítorí pé ọwọ́ àwọn ẹni tó wà ń lù tí wọ́n mà wọn ò tó wọn ò wàláì wọn kéré jọjọ nítorí pé àwọn ti pọ̀ jù tó yẹ pé ẹlòmíín bùkátà kan lọ fi chain wọ jáde pé wàá gbọ́rọ̀ nípa ẹ̀sìn rẹ̀ èèyàn mélòó lọ́wọ́ à ń lù èèyàn mélòó ní gbọ́rọ̀ lọ èèyàn mélòó mùsùlùmí èèyàn ọ̀pọ̀lọpọ̀ gan ń wò pé àwọn kan ni wọ́n bá sọ̀rọ̀ wọn kúkú bò ń wí tó wọ́n tanra rẹ jẹ sí ọ̀rẹ́ láì sí ọ̀rẹ́ láì ọ̀fẹ́ ẹsẹ̀sìn wà lẹ́jẹ̀nà odò wa kún orí rẹ ragadi nípa ẹ̀sìn o rò pé eré ní Islam ǹjẹ́ yẹ kó ọmọ afowó wáká ọwọ́ abọ́ ọlọ́fẹ̀ẹ́ òun fi ráre a'udhu billahi minash shaitanir rajim torí àwọn ará yẹn ló jẹ́ lórí gbogbo àwùjọ kọ̀ọ̀kan kó wọ́n pèsè olùmọ̀ tí ó tó fún bùkátà wọn àìsí bẹ́ẹ̀ gbogbo wọn sẹ́lọ̀ torí ẹ̀ à láti lọ sílé ẹ̀kọ́ Islam o à láti wá ìmọ̀ o torí kọ́mẹ́jẹ̀ yìí pé àwọn ẹ̀ṣẹ̀ tá a kà kún un wọ́n kún orí wa tí wọ́n ní já rọ́nà lọ́tọ́ bá di lọ́la kìyàmù wọ́n tó rí táwọn kan lọ kọ́ kí ó wọ́n wá ń kọ́ kí ó wọ́n á sọ fún wọn kékeré lẹ́ ń lọ kọ́ ẹ tún wọ́n dáràn ọ̀daràn oríṣi mi nù tẹ́lẹ̀ náà àti ìrí ọmọ tí ó kẹ́kọ̀ọ́ àwọn kan tí wọ́n tiraka lọ́kọ́ ìwọ́n tí wọ́n ń frustrate wọn wípé kí lẹ́ ń lọ́kọ́ gan-an ẹ ṣé àsùnwó diraka mẹ́jọ mo lẹ́yìn tí ẹ máa lọ magrib sí ìṣá ìgbàǹjọ́júmọ́ bẹ́ẹ̀ bàbá mi ọmọ challenge ọmọ à ń lọ dánilẹ́kọ̀ọ́ kínní nípa ẹ̀sìn islam ni ọ̀ nípa àlàbí yín islam bẹ́ẹ̀ ni ẹ̀yin lẹ́yìn bí wa sínú islam múlòdò lẹ́yìn múlòdò burúkú torí ẹ̀yìn ọ̀kọ́ mọ̀ nípa islam òdo lẹ́fẹ́ máa fi sílọ̀ torí ẹ̀ a gbọ́dọ̀ pèsè iye olùmọ̀ tí ìlú ń bùkátà olùmọ̀ nípa kìí sàn babaláwo olùmọ̀ nípa islam kìí sàn babaláwo tó ráwọn babaláwo pọ̀ ń lù àwọn tí wọ́n máa ṣe yẹn ń wò tí wọ́n máa ṣe kínní wọ́n ń tẹ yẹn rìn wọ́n ń ṣe kìí ṣe ní tí islam sọ pé ká ẹ pèsè inú àwọn ọ̀daràn làwọn ilé yẹn ẹni tí wọ́n mọ̀ ọlọ́run sọ ànábì sọ òfin ọlọ́run ní ẹni tí wọ́n bọ́ sínú rẹ̀ ọ̀nà àbáyọ ní àwọn eléyìí là bùkátà a pèsè wọn ọ̀ranyàn ló jẹ́ lórí gbogbo àwùjọ kódà ìjọba yẹ kó náwó láti gbé àwọn ọmọ kan dìde lọ kẹ́kọ̀ọ́ wa àwọn ọmọ tó bá rí kọ́ serious tó bá kọ́ tẹ́lẹ̀ wọ́n tún bá a sẹ́nà tó tù fi lọ kọ́ wa nítorí pé ńgbà táwọn olùmọ̀ bá kú tó bá kú tó bá kú àwọn tá a ní ó dìpọ̀ wọn gbogbo àwùjọ tó bá sì sólùmọ̀ inú òkun ni wọ́n wà. tí àbá sì rí ìjọba tó ṣe àwọn olówó yẹ kó sponsor àwọn ọmọ ọlọ́mọ wọn lọ kẹ́kọ̀ọ́ yẹn wá nítorí ká lè bá a fi mú ìṣẹ́lọ̀ yẹn kúrò lórí wa pé ẹ lólùmọ̀ tó tó láàrin yín gbogbo yín ṣẹlọ̀ òkè kí láwọn á ṣe tí ẹsẹ̀ yẹn òfin ní jẹ́ tiwa àfi káwọn lọ kẹ́kọ̀ọ́ àti ah, kọjá pé ká lọ kẹ́kọ̀ọ́ ní tá à ń rò ní ìsìn ti pọ̀ ọ̀dà àwọn ọmọ wa ń kọ́ so ká sponsor wọn kí lọ kọ́ wa eléyìí jẹ́ ọ̀ràn yẹn tá a gbọ́dọ̀ mójútó jẹ̀mọ́. إلا ما يلزم الرجل في خاصة نفسه àyàfi mà tó jẹ́ ọ̀ranyàn lórí kálukú kíkọ́ mọ̀ nípa àjọsìn tẹ́lòmí ò lè bọ́ sí i àwọn àjọsìn kan wà tó jẹ́ pẹ́lòmíì kò lè bọ́ ṣe ṣíṣe tẹ́lòmíì bá ṣe kò tó àfi kí wọn náà ṣe tiẹ̀ asọ́láàtì ní ìsìn ẹnìkan ò ní bá a ṣe àfi kí alùpùpù ṣe tiẹ̀ asiyam ẹnìkan ò ní bá a gbà àfi kí alùpùpù gbà tiẹ̀ alhajj ẹnìkan ò ní bá a ṣe àfi kí alùpùpù ṣe tiẹ̀ alùwàlá ẹnìkan ò ní bá ṣe àfi kí ṣe tiẹ̀ àwọn àjọsìn tó jẹ́ ojúlówó ọ̀ranyàn tó jẹ́ pé èèyàn lè yóò ṣe fúnra ara rẹ̀ yún ọgbọ́dọ̀ nímọ̀ nípa bó ṣe ṣe so eléyìí là ń pè ní elementary knowledge of Islam tọ́jú ọ̀ràn yẹn lórí gbogbo kálukú kíkọ́ mọ̀ yẹn ni pé ìmọ̀ títí dé level kan ọ̀ràn yẹn ni lórí gbogbo mùsùlùmí pé kò ní kí ṣe pọ́ sọ pé ńgbà tó ti sọ láti lẹ́yìn imam ó ti tó ńgbà tí bàbá tiẹ̀ ti ṣe ó ti tó kó tó agbọ́dọ̀ kíyèsí àárín yẹn o ìmọ̀ nípa tí ó ṣe wípé tá a bá mà kò sí bá a ṣe sin lọ ọ̀ràn yẹn ní ká wà mọ̀ eléyìí ìmọ̀ tó wá lé lórí rẹ̀ ó lè tó ṣe pé gbogbo ìlú ń bùkátà tá a gbà wọn kan dìde pé kí wọn lọ wá wa. tètè nǹkan bá dàrú ní ìsìnbó láti ṣe a gbọ́dọ̀ wá àwọn olùmọ̀ tí ó lè ṣàlàyé yẹn wá fún wa. àwọn nǹkan tí ń bẹnu ṣẹlẹ̀ ọ̀pọ̀ púpọ̀ tá a lẹni tí ó nímọ̀ nípa rẹ̀ tí ó lè máa ṣàlàyé fún wa àbọ̀sọ́sì bá làákà ìmù ká máa tìlú yìí ká máa lọ sí lọrin ká tìlú yìí ká máa lọ sí èkó ká tìlú yìí ká máa lọ sí ìbàdàn ọ̀rọ̀ kan lọ́dọ̀ àrùn fún wa ẹ pẹ́ pa àwọn afá lọrin jọ ẹ bá ṣàlàyé á ọgọ gbogbo ìlú yìí bàjẹ́ kí ló dé tẹ̀yìn olólùmọ̀tì àbí kára lọrin ọmọ bọ̀ wá lù yìí pé ọ̀rọ̀ kan lọ́dọ̀ àrùn àwọn náà gbọ́dọ̀ ní tiwọn so eléyìí túmọ̀ sí pé gbogbo àwùjọ kọ̀ọ̀kan wọ́n gbọ́dọ̀ ní olùmọ̀ tó ṣe pé yóò lè máa ṣàlàyé àwọn nǹkan tí máa ń dojú sú wọn yóò lè máa ṣàlàyé ẹ̀sìn fún wọn sẹ̀nídìí kíkẹ́ máa kóra yín rí ẹ rí ẹ ó di lumi ó di lumi pé kíni so eléyìí túmọ̀ sí pé a gbọ́dọ̀ pèsè àwọn ẹni tí ó wà mọ̀ a gbọ́dọ̀ pèsè wọn ọ̀ràn yẹn ni tòṣẹ́ máa sì wọ́n á mọ̀ yín káwọn kan tún máa mọ́nítọ̀ wọn kó tún máa mọ́nítọ̀ wọn torí pé tí wọ́n bá ní kí wọ́n wá mọ̀ ó dùn ún sọ lọ́rọ̀ ṣùgbọ́n èèyàn mélòó ni ò lè ṣe sùúrù èèyàn mélòó ni ò lè ṣe sùúrù tọ́lá ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹ̀ ń rò pé tó máa ti wọlé kí ó náà ní láàrin oṣù méjì mẹ́ta ó ti di sheikh sheikh báwo òtí ma kí ó kà gan gbogbo kakuka lásán kakuka wọ́n máa kọ̀rẹ́kìtì rẹ̀ ó tún máa wí. wọ́n máa correct ẹ̀ yóò tún máa wí sẹ́wọ̀n pé wàhálà kékeré kọ́ làwọn olùkọ́ ń ṣe nígbà tó bá wà mọ́tẹ́ wọn náà máa tapá máa wò ó ti gbàgbé rẹ́kọ́ọ̀dù sọ̀rọ̀ pé rẹ́kọ́ọ̀dù rẹ̀ ń bẹ lórí tiwọn kékeré ni báwa gbé ẹnu ẹ lọ sí wọn náà so <laughs> eléyìí túmọ̀ sí pé tí àwọn èèyàn ṣe sùúrù wọn lè kẹ́kọ̀ọ́ ó sì jọ pé kò sí sùúrù fáwọn ọmọ tó fẹ́ kọ́ kí ó láwùjọ sọ yìí kò sí sùúrù fún ẹ irọ́ lásán owó wọn wá fáwọlẹ́lẹ́ irọ́ lásán láti jẹ́ tán tí wọ́n á fi kí ó lẹ̀ tán wọ́wọ́ náà ṣé wọ́n á rí náà ìdí pé wọn ò rí oníkójoojúmọ́ wọn tún bí iṣẹ́ gbogbo aago tó lù mọ́ lọ gbogbo aago tó lù ẹ̀yẹ náà sì máa tó bá ti fi kí ó lẹ́njọ́ kan owó fi yín lẹ̀ fóṣù kan níṣẹ́ ọmọ tó sálẹ̀ pé tó bá padà wá kò ní rọrùn bíi ti tẹ́lẹ̀ mọ́ yóò àbí tẹ́lẹ̀ ni ọ̀wọ́ àmẹ́ àmọ́ ti lọ ti pẹ́ ni tí máa wá pò yọ̀ọ́ máa lẹ́nu yọ̀ọ́ máa lẹ́nu gbogbo alẹ́gbẹ́ ó ti kọjá rẹ̀ fífífíù kò burú tó ìlọsíwájú tún dé náà nù tó àwa ń wí tó o a gbọ́dọ̀ ráwọn ẹni tó wà kọ̀kẹ́ o a gbọ́dọ̀ ráwọn ẹni tó wà kọ̀kẹ́ o ìdánilẹ́kọ̀ọ́ wọn yìí kò sọ ẹni bọ́dì tó lù mọ́ yọ kàn sọ dání tó lóye ń pa ẹ̀sìn kò lè sọ tó lù mọ́ tàbí kéèyàn náà wá wá mọ́ tó èèyàn lóye ń pa ẹ̀sìn ọmọ bó ṣe sìn gbọ́ tó ò lè nímọ̀ ẹ káwọn kan wá kọ́ gidi ìwọ náà lọ́ọ́ máa ṣe dánilẹ́kọ̀ọ́ ládùúgbò báyìí ìwọ náà lọ́ọ́ máa ṣe dánilẹ́kọ̀ọ́ ìlú fẹ́ mọ́tò ọba kọ́ gidi tán à ń sọ̀rọ̀ olùkíta nìkan bá ti wọlé ẹ̀rú ti máa bọ̀ ọ́ gbàtọ́ ọkọ́ gidi ẹ̀rú ti máa bọ̀ ọ́ kọ́kọ́ mẹ́jẹ̀ kó wọ́n fẹ́ wá sọ àṣìṣe mi nù tẹ́lẹ̀ náà nǹkan gbàtọ́ ọmọ tó ń ṣe àmọ́ tẹ́lẹ̀ bá kọ́ tó bá yanjú òun náà lè wúlò fáwọn òun mà àlòun mà ń bùkátà rẹ̀ àmọ́ ò lè wúlò fáwọn òun mà tó ọ̀bá ní mà. torí délé ọ̀dọ́wọ́ wa o ọ̀dọ́wọ́ wa o kò sí nǹkan kan tó ní lè nǹkan bàbàrà kò ní mà owó gbogbo náà ló ní a má ní tó àwa náà ní tiwa tó àmọ́ tó bá ní mà á rí i torí pé o ti ń fi ọgbọ́n àwọn èèyàn púpọ̀ sọgbọ́n adúrú nǹkan tó ń kà adúrú nǹkan tó gbọ́ abẹ́lẹ́ bá wá pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn òròyìn rẹ̀ tó ga jù kó dákun jọ̀wọ́ bá tún àwùjọ wa ṣe kó ràn lọ́wọ́ lórí àti máa ṣe ti ń fẹ́ kó lè wá jìnnà sí ti ọ̀dà kó rọ̀ máa ṣe tiẹ̀ sallallahu alayhi wa sallam kó sì wá kó sì wá lọ́mọ aljanna lálùkìyàmù subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu. ìtọ́dọ́gba ni pé kò sínú súnà téèyàn máa ṣe torí pé àdìsí tó mú wa ìtọ́dọ́gba jù ni pé kò fẹsẹ̀ rìn lẹ̀ náà. لأنك عبد الصلاة سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك